عيدي كم قارئ في الناس يحمد ذكره ويكون عند الله غير حميد الله جاوب كم فارس كم قاتل في الحرب نال شهادة كم فارس كم قاتل ويكون عند الله غير شهيد كم علم في الناس سدد رأيه كم عالم في الناس سدد رأيه كم عالم في الناس سدد رأيه ويكون عند الله غير سديد ويكون عند الله غير وأقم من الإخلاص قاصرا شامقا يدني إلى عينيك كل بعيد يدني إلى عينيك كل بعيد تجملك مقاري في الناس يحمد ذكره أمقاري في الناس ذكره ويكون عند الله غير حميد ويكون عند الله غير حميد ويكون عند الله غير حميد ويكون عند الله غير حميد كم فارس في الحرب نال شهادة كم فارس ويكون عند الله غير شهيد ويكون عند الله غير شهيد ويكون عند الله غير شهيد ويكون عند الله غير شهيد صوت كمعلم في الناس سدد رأيه كمعلم في الناس سد جرائه كمعلم في الناس سد جرائه كمعلم في الناس سد جرائه ويكون عند الله غير سديد ويكون عند الله غير تجيب ويكون عند الله غير تجيب ويكون عند الله غير تجيب وأقم وأقم من الإخلاص قصرا سابقا àbọ́lọ̀ tó ń ti bẹ̀rùnìyàn jọ rìn ṣe ń torí kéúsẹ́ tí bá ti ń sóyàn àmọ́lọ̀ tó ń ti kí ni o jẹmọ́ àta ń ké tẹ́ni tó níwá ìfí ọ̀bà tóbi lẹ́mi wa ìrègbè láńjẹ́ o wọ́n mọ̀ tó kó àyà wọ́n mọ̀ tó kó àyà wọ́n wá ní ẹ̀rù ìgbésí wọ́n ní àmà kí ó ṣẹ̀gbọ́n sọ́gàwí fàyà kí ó yìí pọ̀ wọ́n wá rí láàrin àwọn òjìyàn ti sálámà jímà tí a kìrìn bí àkó bá jábọ́ ó ti bá wèèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ ti wọ̀n lá ọwọ́ tí wọ́n ti bà kù báyìí tẹ̀síwọ́lá ìrìn àjẹ́bẹ́ mú àjẹ́rẹ́ lọ́bàdó kọ̀ǹfà ọ̀pẹ̀lẹ̀

wọ́n ti gbìbẹ̀rù ọlọ́run sí alẹ́mì kọjá abita amakéwúdé níta àdẹ̀lẹ́ ìdínà nìyẹn ọlọ́run ti mú tàn sọ́dọ̀ báyìí táàrin kan kọ́lọ̀ ojú ọjẹ́ kẹ fún ṣe ẹ̀mọ̀ fún ti ń dúó díà kọ́lọ̀ ọba nìkẹ́ sáwọ̀ wà padàpadà àkọ́lọ́njọ́ afá ní wá àkínú ní al-ikhlas ìsáyà tó torí ọlọ́n ẹ̀ṣàfẹ́mi àti kọlọkọlọ rílẹ̀ ọ̀gá tí ma fọ́ọ̀kàn mọ̀ ń kọ̀ ní ọ̀gá ọyọ́ ọ̀gá wà á kí ìrìnlẹ̀ ìkìláàsì kọ́sùrọ̀ ṣàmíkọ̀ ọ̀gẹ́bà wí. Wà kí ló ní lẹ́lẹ́ ìpẹ̀ láti ọ̀sílọ́ ṣàmíkọ̀. Ṣé rí tí wọ́n bá ní nǹkan wà ṣàmíkù, wọ́n máa ń lò fún gbogbo ntọ́lọ̀ ń bá gbé ga, àbí ọlọ́run ọba gbé Wọ́n ní à já àmì násàbí ṣàmíkì. Ṣé ẹ̀mọ̀ wọn ni àwọn ilé ìlú kan lù ọlọ́run ni wájà ní wọ́n fi yàrá wá sí à ṣàmíkọ̀ tí. Ah! Àwọn pálásì lálálálì jẹ̀ náà tójú òrìlú ẹ̀rí, kékí ògbọ̀rú ẹ̀rí, sí ìtẹ̀sínú ọlọ́run pẹ̀lú tọ́ǹkà ìtọ́ǹkà tó yọ ọlọ́run ó sì fi tẹ̀sínú ọlọ́run ti kọ́lé yẹn ẹlẹ̀ kò tó kó láyé ìwọ tọ́ǹkà Kùránì. wà á kí mìírànlẹ̀ ẹ̀pẹ̀ láti kọ́ sí rọ́ńkà ìbọn. ẹnìkan wá dúró lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n sọ pé ẹ ní táfà wá wí yùdíní ìlà àìnà ìtàkù lábàáyìdì. Owó lónìyàn, owó owó ní o. Yùdíní ìlà àìnà ìtàkù lábàáyìdì. Ẹ̀sùn lè wá bọ̀, àwọn ọmọdé náà lè wá bọ̀ pé à ẹmọ kàkùnrin ìṣọ́rọ̀ yìí, ọlọ́wọ́ fún ní kàbálà jíjẹ náà ní tó gúrì rẹ̀ àwọn kòtẹ́sì lálálá ọmọ àtọ́ ní tí ìkìláàsì bá ti wà tí ó wá di òdodo lọ́mí rẹ ó ní àwọn pẹ̀tẹ́sì rẹ́jẹ̀ náà ìkìláàsì yẹn àti yẹ̀kínù yẹn yóò ma wá sún ọmọ gbogbo tó jìnà tí ọpẹ́ sírù mi sì lè kọ́lé lájẹ̀ náà abẹ́ ìlú gbé láyé ni ọmọ ọ̀bọ̀gá ẹ̀hẹ́ sẹ́rí dáǹtí láyé náà láti lọ́rùn kò sí ẹ̀kẹ́ tí ń jọrùn o ó ní mo ṣe wà mo ti lálàrí abíọ́lá lẹ́yìn ìgbà tó kú sáwọ́ ti nílẹ̀ mẹ́wàá o kọ̀m̀plìtì agbára bàbá lọ́rùn bàbá kọ́lá bí i ṣe máa ń wọ̀ láyé nìyẹn mo wá jẹ́ àmà pé ah, bẹ́ẹ̀ asọ̀bẹ̀rẹ̀ ló ní alásọ̀bẹ̀ta wọ́n wá ń sọ fún pé tọ́bá ti gbájúmọ̀ tí ṣe yóò ní irú kòkó àwùsì in tó ti kòkó àwùsì lọ yóò ní mọ́dáwọn kọ́ ọba tí ń kàkùrà ní sọ̀bẹ̀ ẹgbẹ́ ọlọ́jú tó sì ń lò yùdí ẹnìkan wọ́n bẹ̀ ń pè ní Muhammad ah, ọlọ́m̀bàgbàbọ̀ rẹ̀ ọwọ́ mọ́ sáwọ̀dà kọ́ ọkà fèsì wọ́n yá àbà mọ́ sínà ó ní alìsábàkọ̀ àrọ̀ àìta báyìí dọ́ta albaqara mo ní sàárọ̀ ha insha Allah fi janna ó ní sẹ́ mo ti rí ẹyin màálù rí mo ní mo rí láì janna bọ́lọ̀ mbẹ́ fi ọpọlọ mi pé mo ní ìdí ẹyin màálù nítorí wípé wọ́làkùn fi yá máa tàdà rúnà gbogbo tẹ́ bá ti rìnrìn kan ẹ mẹ́dájẹ̀ náà ẹ tún gbẹ̀rù àyàbíwà pé wọ́làkùn fi yá máa tẹ̀dì rúnà in tẹ́ bá ti pè fún báyìí kò ti déwájú ní jẹ́mà àwọn tó jìnà kò sí ìkìláàsì lẹ́mìí wa inú òjò òsúnmọ́ wa àfáà ń sọ fún ẹ pé yìí sí báyìí ah, ah. tí ń bá gun islander 2026 lọ ẹgbẹ́ kọ́ mọ́ dà fún ìyà tó bí pàápín rẹ̀ kọ́mọ tuntun méjì ọlọ sí kúrù sáàkì ìdíkù wáyé rárá ọkùnrin ní à ń kà lọ́tọ̀ àwọn ọgbọ́n náà wọ́n ní ta bá ti ń fa yáà láwù ká mọ́ fa yáà yàtẹ̀ yáà yàtẹ̀ látẹ́ ti kún jẹ̀mọ́ra bọ́bọ́ wa lè jẹ́ pé òdodo àti jẹ̀mọ́ bẹ̀lẹ̀ mi wà kílọ̀ wà lọ ṣọ́ọ̀ṣì ẹ̀rùn ní gbogbo nígbà bùkátà wọn wà bíyá ọ̀rẹ́ ń tí ní kó wọn kálọ ọ̀rẹ́ rẹ̀ tó ní ọ̀kálọ ọdún kìlọ̀ tọ́jú àmẹ́rin ó ní tí ń yẹ àti ní àsìkò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ wé tí ìdálóhùn ṣùgbọ́n wọ́n ní jésù dáwà lóhùn kọ́ ọ̀kan ni yọ́ para fún náà ọ̀tọ̀lẹ̀sìn ọ̀tọ̀lẹ̀bala wà lọ́yìn tá àfáà sọ́mbì kọ̀sẹ́ntì ọmọ bájà nù wa hmm tó bá ti kí ààrẹ sí ọlọ́run àbàgbé bí ó dínà wọ́n sì ń sọ fún wípé inna nasrallahi qarib musulmi ń kà kò sí dálójú bẹ́ẹ̀ bí bá ń sáré nù wa yóò tí ń jọrọ̀ bí ẹni tó kò tí ń gbádùn rí sáàtì ẹ̀kan sẹ́ntọ́sẹ́ni tẹ́sì mẹ́ta ní ẹ̀sọ́ ó ní kùlẹ̀ yóò sì mẹ́fà àà ṣe bí orílẹ̀ ọlọ́rin ni ẹ ti sọ ẹni tí ò tí ìbímọ wọ́n sọ fún wípé lo olómi tí èbímọ sọ́lọ̀ lọ́sọ wọ́n sọ fẹ́ mi pé no tí ó tẹ̀rọ ma ń kò sí mẹ́ ẹ̀bẹ́ ní tó ṣe ma ń ṣe ọ́ mm-hmm. mélòó mélòó ẹlẹ́ àtàwà ní ẹ̀rí rẹ̀ lọ tí ẹ lọ ní hiv mm-hmm. ìmí ìdó túbọ̀ mi mo ní ẹlọ sí tẹ́sì mi wọ́n ti tẹ́sì bó mi wọ́n bá ní oṣù ìyàgán mẹ́ mm-hmm. ẹni sí fẹ́ para ebi e, e, èèyàn ló ṣe maṣẹ́ àkọ́kọ́ èèyàn ló ṣe maṣẹ́ àkejì lọ́bá tó wà ní ọ̀háírọ̀ kíkẹ̀kẹ̀ èwo ní bẹ̀lẹ̀ bìí kìí àni ìndà ibi wallahi èèyàn lè dìfẹ̀lọ́pù ààrẹ tí ó ní tẹ́lẹ̀ ẹjẹ́ nìkan padà subhanallah múlò ah, ìṣe máa sọ ní àríkọ̀ báyìí ẹ̀ẹ́ sì máa gbóòrùn fún ẹ̀ẹ́kọ̀ bó ṣe bíúdì ẹ̀ náà ẹ̀mí ni bíúdì ààrẹ tí na ní ojú mọ́ ti àbùkẹ́jẹ́ mẹ́sàdé jí mú mi ah wọ́n lọ dáa pọ̀ kọ́dà èyí ọmọ tàwọn ẹ̀wọ̀n bí ọmọ tẹ́ yìí àti báyìí yóò tàwọn ẹ̀wọ̀n yóò ní ìlà àìlẹ́ ìkàbó látàrí yóò dì ní ah. ti ní wọ́n pẹ̀lú ah, ó ní mò Ah, sáàrí báwọn tí ó ti dìbò fún wọ́n wá. àìmẹ́ ìkàkó lábàárí ilé tòlé ní ìlà àìmẹ́ ìkàkó lábàárí. ó kẹ́kọ̀ọ́ nígbà wọ́n kẹ́dìdẹ́ ó dẹ̀ gbọ́ ẹ̀rìn fún ní kí ní pẹ́lẹ́rìn ó ní mò ń wá dúró ọmọ kẹfẹ̀rì tí wọ́n kò ọtí ẹlẹ́ni dòdó wa ẹ̀tí ọmọ ẹgbẹ́ tí wà ẹ̀tí ọmọ ẹgbẹ́ gbọ́ wa tí ọmọ gbọ́ wa jàmá ìjẹ́ ní istibushar bada kìrọ̀ àti ilẹ̀ kùránà fọ́lọ̀ ọba dẹ́dà a jẹ́ pé yẹ kínú yẹ ìlọ́sọ̀nà táwọn wá kí o níbo ẹ ti gbọ́ kí wọ́n pè láàfẹ́ ẹni ọlọ́run wọ́n jọ wá máa jà sí ọfàdó hamila ọfàdó hamila níbo ẹ ti gbọ́ mm-hmm. nínú ẹ̀sìn wáyìí ṣe ti ń kàkùrà nínú ṣe ń tọ́ mọ̀ wípé tó ń ká bí òdòdó ọ̀rọ̀ lọ tó bá ní fẹ́ẹ̀nì kan fi kankan rọ́lá kó fi rọ́lá ẹbí wọn kàkùrà ní yùdí ní ìlà àìná ìkàkùrà báyìí yùdí ní ìlà ọ̀tọ́ ah. ọ̀gbọ́ Yorùbá mẹ́ni kí ni a sọ sẹ́

عندك كل بعيد Kùránì tànkà hmm. kọ̀sọ̀kan wà mẹ́. Mọ̀ ń bọ́lọ̀ ń mẹjú hmm. kò sílẹ̀ ní wa. In tí ó sàjọ́ òfẹ́ tí bá ń ṣe nǹkan bóòrò sí wá fẹ́ jókòó nínú ọpọlọ wa o. Mùsùlùmí wá rí ọmọ olórin, hmm. ọkẹ́sẹ̀ ọkẹ̀ pàkùrà ní ìdíni hmm. oníṣẹ́ta náà bá ilé òun pa wáyé ah! torí kí lè ní ìdíni torí orin orin orin na ọmọ ń ní n وأقيم من الإخلاص قصرا سابقا تدني إلى عينيك كل بعيد تدني إلى عينيك كل بعيد Àfẹ́ẹ̀sì ni àpé wọn kí ní sọ́rọ̀. Àfẹ́ẹ̀sì ni. Ní àmà tí ó kè ò bá dé, wọ́n ní ìsáṣù, wọ́n ti lọ sí mítí olóṣèlú. Ọlọ́njọ́. Làbáráwò èèyàn lọ́rì bá wọn lójú ọ̀nà. Nígbà ọdọ́dọ̀ tí wọ́n kẹ́, ẹ́ ṣe wo bí àṣẹ wá ń jẹ́ èèyàn ìṣọ́wádà. Àà! Ẹ bá wọ́n sí ibi tó dúwà rẹ̀ sí ìṣẹ́bìtì ní, ṣẹ́bí sí gíní. Àwọn alẹ́jẹ́ pẹ́kù wà ní ìjìyà kẹ́yẹ wọn, méje tí wọ́n fara wọn kalẹ̀ fún yùn wọ́n ní kẹ́yìn ọyọ̀ kẹ̀kẹ́ àtọ́tẹ̀ tí ẹ́ ní ẹ̀yẹ máa fẹ́ lé ilẹ̀ ètùrò ẹ̀yìn o ń kálukú ọ̀wà àgbàkọ́lọ̀ ní ṣe mọ́ jẹ́mọ́ ebí bàrẹ̀ lẹ́jọ́ wà hmm. nígbà tí ìjà dójú ẹ̀ pẹ̀lú yídì èmi àti tààjọ ní ti mẹ́ngẹ́ẹ̀tì hmm. nígbà sọ ń papọ̀ tó ń kálukú ń lo wáìtì oníọ́sẹ̀sẹ̀ hmm. wà parí ìjà sí wípé kó ń kálukú ọlọ́lọ́sà àti ẹ̀rọ tọ́ọ̀tọ̀ wọ́n sì kò kálukú ní ọjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlọ́wọ́ yìí dìntà sí mẹ́ àdé ìtànà bí wọ́n tó jẹ́ sí ìkọ́ ọ̀tọ̀rọ̀ tí wọ́n Monday ọ̀tọ̀rọ̀ Tuesday ọ̀tọ̀rọ̀ Wednesday ọ̀tọ̀rọ̀ Thursday yíjí ìwà mà ní wọ́n sì sọ fún kálukú pé ìntọ́ ọ̀fẹ́ ṣàì bọ́ọ̀sà ní olè rẹ̀ yóò máa gbóná ni yídì ni ti ń ta tí ọkọ̀ rẹ̀ tẹ̀ láàrẹ̀jọ ọjà ó sọ̀rọ̀ rẹ̀ lájọ ẹni ọwọ́ tàbí àyè ní jẹ́ ọwọ́ ń kọ́ lè kọ́ bẹ́ẹ̀ rajà ó ní mọ̀ pọ̀ tàbí àrọ̀wọ́ àdúrà jẹ́ ní ṣe káwà rajà ó ní kọ́ sọ́rọ̀ lọ rẹ̀ lọ ó kàrù púpọ̀ láńkàrà rẹ̀ yìí ọwọ́ àkóbá lórí ìkíni jẹ̀máà nígbàtà nàbí ìsọ̀ wípé látàtẹ̀bí àmì sẹ́nà mọ̀ nǹkan ọ̀nà kọ́bílà fún àwọn tọ́lọ̀ ń fún jẹ́ àṣáájú yí ojú ẹ̀ẹ̀sẹ̀ wọn lẹ́ẹ̀mọ̀ tọ̀tọ̀ àti tó tẹ́ ìmọ̀kẹ́ ẹ̀wọ̀n tí wọ́n sọ ẹ̀ẹ̀sẹ̀ ara wọn dà ilé ìkọ́rọ̀ ń bí mọ́ wa káwọn ọba wa wí ẹ̀tú àwọn èèyàn lẹ́wọ̀ uh-huh. ẹ lọ ṣe screening fáwọn tẹ́ ń kọ̀wọ̀ èèyàn jọ bẹ̀ bí ẹ lò míì tó ti wà ń sọ̀pá rí gbèsè fẹ́ yọ ẹ ti ń gbèsè dá padà lé kún bọ̀ wọ́n ọkọ̀ sí ọkọ̀ hámọ́wọ́ àwọn akọ́sọ́mù uh-huh. gbèsè lé wọ́n yìí fàíkì wọn láti sánmà ebe ni ọlọ́run bá pè ebe ọkọ́ máa lọ ọ̀run ẹjẹ́ ẹgbẹ́ méjì àtàrà ọmọ ah, tó ọba tó lọ́n pé ìbọ̀ ìbọ̀ ẹni ọlọ́run bá ti pèsè ẹgbọ́ ní òsì kú ò ọlọ́run pí òtú àbáwà gbáyé alábòsí ni ọ Mo bá ara jà ní mo tó wá ní ìjẹ́ tó wá tó fún ọjà tàbí nǹkan mo kàn ní ẹ̀rọ kan ó ti ṣe ó ṣẹ́gbọ́ mọ́ mẹ́rin kan pánẹ́fìtà ni ó ṣe tẹ́tẹ́tẹ́tẹ́ ìrùn pé ọkọ́ lé láti bẹ̀ tọ́bàdì ṣe wà lọ́ ìkòlùdá fàtí àkà kò ní fàtí à jẹ́mà àwọn alẹ́ jẹ́ pẹ́kùrà ní ìfẹ́ ẹ̀ka ẹ̀yìn tẹ́ ẹjọ́ mímà bẹ́ẹ̀ bá dúó tì náà kàárí báyìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà kíríkàkọ̀ sásùn àfà ní ìwọ gbé pálásì ládìde nínú ọkàn rẹ̀ jùúdò dodo pẹ̀lú pọ́lọ̀lọ̀ kàkùrà ní ìfún ìyí tó bá ti kà mẹ́ ọ yúrìrì ìlà ìdẹ́ ìkàkúlọ̀ báyìí ní tó jẹ máa sọ bẹ́ẹ̀ fún ló ń tọ́ bá gbọ́kún ọjà mo sì jà ọ̀nà pálapàla tí mọ̀ kàkwà nítorí ọlọ́run tí mọ̀ mú ti bẹ́ẹ̀ lò àfáàní ètùtù o Ṣùgbọ́n níbo ní a kọ́ sí lọ́dọ̀ Ọlọ́run wà yà kúrò ìdàlọ́ ìgbà ìrọ̀ hamidi. Wà ìgbà ìrọ̀ hamidi. Wà yà kúrò ìdàlọ́ ìgbà ìgbà ìrọ̀ hamidi. Mélòó mélòó ẹgbẹ̀lẹ́gbẹ̀ nínú ẹn tó ń kapùrà ní ti náà tí báwọn èèyàn bá ń gbọ́ báyìí yíó wọ́n lùdí kí àwọn lónìí ṣé mo sì lè dà báyìí ṣé mo lè kí ó báyìí ẹ̀rọ ọmọ ọba àwọn èèyàn bí ó ṣe ròyìn yẹn lóko wọ́n mọ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó rí ìdáwọ́ ìfọ́ ìkọ́ àní ní wàyẹ̀kúrú ìdáwọ́ ìfọ́ ìkọ́ àní ní ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run wọ́n rán jẹ kó tálì kí ló fà ẹgbà fóònù ọwọ́ rẹ̀ hip ní mẹ́mẹ́ àfóǹkúra ní ẹgbà fóònù ọwọ́ rẹ̀ tó bá ti bọ́ sọ́nà ilé àlùwàlá ibẹ̀ ni ó gbàbọ̀ sí tọ́lẹ́tì mẹ́sálásí blue film ní lọ́wọ́ ẹwọ̀ràn ìtún wo bluefin nínú léèsù nínú ọ́fíìsì èṣù ẹ̀yìn ilẹ̀ tó bá sì bẹ̀rẹ̀ sí ń kéwú ó lè tóbi ó lè sọkùnrin jẹ̀má ẹni ló wọ́n ní mọ̀ràn lágbàjá kùrán báwọn ni àdìdẹ̀nú ṣe wá kó sí

ọlọ́mọ́ sọ́sọ̀ àdúrú yìí kọ́nkúrà ní gidi pẹ̀lú bẹ̀rù ọlọ́run jẹ̀máà ẹni kẹti wà rí tàbí kó sínú aláàrí sọ̀rọ̀ díyà kó ń tọ́ tó wá ń terú sí àdọ́bá ní ah òun sínà wá ní kódà ohun ètí ẹ̀fẹ́ dún gbogbo bí wàbúrú bá ń sì bá wà tó rárá máa ń ní àwọn ni wọ́n sì padà káàlì jẹ̀ tó ti pàrọ̀ jẹ́wọ́ pé ah, kí ó gidi ní bẹ́ẹ̀lì iṣẹ́ àwọn agbọ́nù ẹ̀yàn àyàn lára sáré káàkiri náà jẹ́ àdàpà ìjànà sàṣẹ̀rí ní gẹ́ẹ̀tì ara mímọ́ ọmọ ìkírùn oníṣàṣà ọ̀rọ̀ ọ̀rún kọ́rọ̀ àjẹ́gbó ọ̀rọ̀ ọ̀rún kọ́rọ̀ àjẹ́gbó àjẹ́lú burú wà náà tí kó tílàwà pẹ̀rẹ̀ tílàwà pẹ̀rẹ̀ ní wọ́n àwọn nìyẹn ẹgbà fóònù ọwọ́ ọmọ ń kúrà ní ìsì ń pa bàbá àti ìyá rẹ̀ lẹ́kọ́ ni mo ní kílódé onígbàdádì náà rí mi tí wọ́n gbẹ̀rù lọ́wọ́ mi mọ́dẹ̀ tí jù wọ́n lọ́mọ kakura àwọn ọ̀kakura kí mọ́ mi ni ọmọ sọ pé mi ọmọ ọrọ̀ àmàlà àti wọ́n máa jẹ́mbẹ̀ kírísẹ̀lá àti wọ́n yẹ o bọ́ra àwọn náà tó wá wá àwọn sògbó ni èmi ọmọ nǹkan ni ma wá forí jí àwọn náà mùsùlùmí náà náà bọ̀tàwọn òtó mi mo lè àà ẹ̀dá kan bí ó bá fẹ́yìn náà fẹ́ nì tí ẹ̀kọ́ ọkọ rẹ̀ sínú ìwé dúdú àti ìwé funfun bó lẹ́ẹ̀kọ́kọ́ ẹ̀ mélòó mélòó àti ń kakura ní táyọ̀ pàǹtẹ́ǹtẹ́ tìtẹ̀ bá ń gọ́ tí ń ké pé àà ọlọ́run gbélé ní kura nítàn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run kìí sún kura ní ọlọ́run jọ kamfarisin fil harbi Mélòó mélòó ẹni tó mẹ́ṣírígùn láti fi kojú ọ̀tọ̀ ọlọ́run lójú ogun. Ṣé máa ní ẹ̀ẹ́ jihad òtùgbéra? Wọ́n mọ́ sí sí ìta sí ìkan ti kan, ha wọ́n ní oṣìkiri kan kọ́kọ́. Wọ́n mọ́ àwọn kọ́mọ̀ bọ́ọ̀bù lúkì, ẹlọ́rọ̀ yóò sì ṣe wàhálà ìṣe wàhálà ìtìdì àti wà pa. ọ̀rùnkọ́ ti lè èrè áhùsì náà dàdá. ló ń kálukú bá ń sọ́kà sí pé ah tí ìrìnàbà fẹ́ fẹ́nu ẹ̀ jìyà ẹ mọ́ tọrọ àforíjì fẹ́ni o àwọn gan ní ẹnjà foríjì àwọn ilé ó sì pẹ́ òun kálukú bá ń sọ́kà sí sọ́kà sí ṣùgbọ́n bó ṣe tóbi lójú yín o táwọn pé ah ẹ ti ẹ̀wọ́ ọlọ́ọ̀kẹ́ ojúmọ̀ nìbẹ́ ti bá tó jogun ọlọ́run tí àwọn fọ́mìnì kó fèsì ogun nù ojú ọ̀kún ya ìjọba yìí ọ̀pọ̀lọpọ̀ bóòdé bẹ́ẹ̀ jẹmọ́ àmìrí ọ wọ́n dín wọn ni nínú àgbàdá ńlá báyìí tí ó gbòrò róbẹ̀ sí wọ́n tó àṣẹ gbogbo ọmọ ṣe wọ́gùn yìí àṣẹ tó ń bẹ lára mhm wọ́n wá ń bí ẹni kí wá rí kọ́dù ọ̀rọ̀ ìkẹta ogun lẹ́lọ ẹ̀ẹ́dì àbẹ́ni olóhun ìdé gẹni mọ́ ẹ̀ṣẹ̀ bọ̀gbọ̀tẹ́ni uh-huh. ọgbọ̀gbọ̀tẹ́lọ kọ́ ní síbò wọ́n ní kí wọ́n lọ ẹ̀ṣẹ́ mọ́fẹ́ lọ mọ́ bọ̀gbọ̀tẹ́ èyí àbọ̀gbọ̀ ẹnì kan pàpàdé rẹ̀ kò ní kòkòkò bó ṣe jà yọ́ mẹ́pa bó ṣe yí gbogbo tó bá fi ọ́nà ní ọba pàbáwọn ẹ̀yìn wá ń parú rẹ̀ pé tọ́ọ̀ àwọn ilé wọ́n fàyà bọ́ta nígbàtí wọ́n ka ọta tí bẹ́ra wọn wọ 83 láàkàmọ́ wọ́n dẹ̀ gún wọn gó àwọn kìfí ẹ̀rọ dá o wọ́n dẹ̀ gún wọn gún wọn gún wọn àti ẹ̀rí ní ọkà ṣùgbọ́n gbogbo sẹ́ẹ̀tì ẹ̀rí náà àfitọ́lọ̀ ń gaba bẹ́ẹ̀ tẹ́ ìyá àsọ̀fọ́ òun ẹ̀kẹ́ àwọn ilé nígbò tó táìmù kan ẹ̀jẹ̀ wọn wá ń sọ báyìí gbígbọ́ mẹ́kẹ́ bá ń tọ̀ wọ́n rán táìmù kan wọ́n ṣe hmm. wọ́n wá bu ẹ̀rìn bàbá ìrẹ́rìn kú ni ṣùgbọ́n gbogbo tẹ́yìn wí ويقول عند الله غير شهيد ويقول عند الله غير شهيد lọ́dọ̀ ọ̀tọ́lọ́n ti rẹ̀ wọn ọmọ kọjá fọ́lọ́n wọ́n bí ẹ̀ ṣe bí kàmọ́ alìmì bí náà ti sáà dàdárọ̀ ẹ̀yàwó kàmọ́ alìmì bí náà ti sáà dàdárọ̀ كم عالم في الناس سد درائه كم عالم في الناس سد درائه mélòó mélòó mímọ̀ tí àwọn èèyàn bá gbé ọ̀rọ̀ rẹ̀ wá síbi tó ń gagbó sí pé ọ̀rọ̀ ìtàlẹ̀ lọ́sọ́ ìsáṣùgbà ìnà alhamdulillah ẹ̀fìdẹ̀ẹ́lẹ̀ àti ìṣẹ́ náà náà ah, afọ́ òun mú sì gá ní ọ̀hán àwọn aṣọ́ ọgbẹ́sìgọ́ ọ̀dá ah sigọ́ mọ̀dá nímọ̀ wọ́n tí wà kẹ́ òní ah iṣẹ́ ìdàgbẹ́ ní mọ̀sọ́ sẹ́lẹ̀ mọ́ sọ́sọ́ sẹ́lẹ̀ bẹ̀rọ ayà tí àwọn èèyàn bá gbọ́rọ̀ ẹnu rẹ̀ wọ́n ni àwọn ilé ìtẹnu ọlọ́run àwọn ilé àbájọkújẹ pẹ̀lú wọn àti wọn sáṣọ wọn àti ń gbà tí kéun lé kéun tí gbòsó láì mọ̀kẹ́ tí kéun òye bọ̀rọ̀ ni wọ́n bá ní wọ́n mú rìn wọ́n níbo wọ́n ní ọ̀nà sọ́dọ̀ òye maja ó sábọ̀ sáàlì odò ìmọ̀já ní ṣe yọ́ ọ̀fẹ́ ọmọ àwọn kéhùn lò bóhùn wá kí ló gbé ọdé bí ó ní kéhùn sọ jẹjẹ kú jẹ ó ní kọ́ sáàmà kéhùn ní sọ ọkọ̀ ìsọ̀lọ́ ó ní wọ́n ní wo tí à ó ní ṣùgbọ́n kọ́kọ́ gbàlá tó ní pé èmi ìyá rẹ̀ ni mo sì bí ọ ó ní yẹ̀yẹ̀ ìyá náà ní kí náà ní ọ́ bọ́ wá fẹ́ pàtàwọ̀ rẹ máa fojú súnà hàn ojú ẹni ọlọ́run ayọ̀ndá ayọ̀ndá fún ṣe báhùn ṣùgbáwàlàwà ni ọ ní kọ́rọ̀ láàárọ̀ ọ wà tí ní omi kó tó gorí mímbà ọ̀rọ̀ tó parí abẹ́rẹ̀ أهمية العقيدة الصحيحة بوكان كنت نقول بحيه nígbà jẹ́ náà ní ọ̀rọ̀ mọ̀kànmọ́dé mọ́sálà kẹwàá àwọn afọ́ ọmọdé yẹ dúó wọ́n ní ẹgbẹ́ ọ̀rọ̀ rẹ̀ tó bọ́rọ̀ ìbá ń sọ ó ní àkọ́kọ́ nígbà mọ́sálà ọkọ̀kọ́ ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní ẹ̀yìn ọdún kẹ ọgọ́rùn ọdún kẹta tí a nẹ́bí papòdà àfátọ̀kọ́kọ́ dálẹ̀ wọ́n pè ní Salmanu ọmọ Kiribili ẹni tó gbọ́rọ̀ bọ́ta mọ́sálásí tí ń jẹ́jọ́ náà wọ́n pè wọ́n sáfì Ridwanu ọmọ Bàrúlú wèèdè o ah, Nígbàtí ó bẹ̀rẹ̀ wà, ń pé káàtọ̀ ọ̀rọ̀ káàtọ̀, ọmọ àti ọ̀rọ̀. ọmọ àdíjẹ̀ ìwúrọ̀ nílẹ̀ lànà káàkọ̀ bí ẹ̀ṣẹ́ ń kí lẹ́nu bí ẹ̀ṣẹ́ ń kí lókòlù lẹ́nu wúyà ṣùgbọ́n ìpìlẹ̀ ti dàrú wàyá kúrúnù ìtàlọ́ ìrọ̀ ìrọ̀dà jíde wàyá kúrúnù ìtàlọ́ ìrọ̀ ìrọ̀dà jíde wọ́n sì ń dọ́rọ̀ ẹ̀ náà sámà ni wọ́n ò fún kankan ní sẹ́mà ìkìláàsù náà lásọ ṣe wọ́n ní ìkìláàsù ìtọ́bá ti bọ́ béèyàn bá jọ ń kúrà ní ẹnu lẹ́ẹ̀tì máa gbọ́ kò síbi ẹ̀ tí lé bá o ustaz tẹ́ ẹ̀mà bí ẹ lọ ní olùmọ̀ oríṣẹ́ bí kúrà ní prógámù àkọ́kọ́ òdẹ́ẹ̀ká tó tọ́ òdẹ́ẹ̀kú mẹ́ nídìí ẹ̀ ti fílé àtẹ́wó ṣe mọ̀ wá dúó parí prógámù wọn ẹ̀dúó ẹ̀dúó ṣé bá náà láti fàwọn èèyàn lẹ̀ ṣé ẹ̀mọ̀ pọ́wọ́ ní ìtúní mẹ́rin ọwọ́ fún ẹ̀bà kákàkùrà ní ìbẹ̀rẹ̀ kàìsí prógámù sí èyí tó kúrò àwọn ilé tí ó wúlò ìsáàsù níbi birthday oníkíyà ni kí láburú ti mẹ́mẹ́ mọ́tẹ́lá àkìlàfíyà ni nìkíni orísọ bọ́lọ̀ nǹkan sọ wípé àtàrí ìdábàlọ́gbà ṣúgbà ọkàrẹ̀ pé ìtí ìdẹ̀ nílùú wá lórí ẹ̀ 40 years ni tíyàn bá tí ìtò èmi náà farama kẹ́yìn ó ṣe bí ọba ti dúbá tí yàtọ̀ èmi náà farama kẹ́yìn ó ṣe but èyàn tọ́kì fọ́tí báyìí ó sì ṣe bẹ́ẹ̀ gbé kọ̀sá búrúmẹ̀ àtà ìdá balọ́gbà ṣùgbọ́n wọ́n balọ́gbà àrùbà ìnà tánàtán kọ́lá rọ́bì àwùjí ìní àfábìlà oníyàn ẹ̀yìn mìíràn ti kùrà nínà olùmkọ́ tàwọn ẹgbẹ́ ọlá nàbí kọ̀kàfán tàbí ọkàfán kò túnfán ó túnfán ṣé bẹ́ẹ̀ ìṣẹ́tọ́ ìlótú rùstáàsì kágẹ́gẹ́ lẹ́ẹ̀dù èbí ọpa yẹn lù ìlú àwa náà ti ń jẹun náà ni ẹ. mo rẹ́ nìkan bá wọn mo dé lóòlẹ́ ẹ̀ bàbá yóò tẹ̀. ṣé pẹ́. mo dé lóòlẹ́ yìí ọmọ ìyá iye pẹ̀rẹ́ ìlà. bọ́yá wọ́n ń ṣe pẹ̀rẹ́ ọmọ kéékèèké. ó ní ìmọ̀ ó dáadáa kó lè já owó nù ìfún omi sanwó gidi nù. la ilaha illallah. jama in tó gbọ́n kálukú ṣubúre. òkè kùrọ̀ á ní tàn án tó tó ń tẹ̀ ẹjọ́ mú bẹ lọ́rùn òde kùrá ní òògùn tẹ̀gọ́ ẹlọ́ ìyáwọ̀ ẹjọ́ mú bẹ lọ́rùn òde kùrá ní òògùn tàwọ̀ òjẹjáwọ̀ ẹjọ́ mú bẹ lọ́rùn òde ní òògùn tẹ̀gọ́ ẹlọ́ ìyáwọ̀ ẹjọ́ mú bẹ jẹ̀mọ́ra eléyìí tó fún wa ní wáàsí àbí òtù ọ̀rẹ́dà mú àdúró kọ́lá ìpẹ́ ó sùkú bí ẹsẹ̀ bí mẹ́rin sí márùn-ún tààfi parí inshallah rahman tó bá di ní ọ̀la hada awa ni ọ̀rọ̀ kékeré tí ọ̀gá ara mi ká tó máa lọ ṣe الحمد لله الذي وحد صفوفنا برسوله صلى الله عليه وسلم وبإرساله إلينا جعل قبلتنا واحدة وهدفنا واحدا وحجنا واحدا وجهادنا واحدا أو ما هو wò ọlọ́run ti àdẹ́bí ìṣòwà pọ̀ sallallahu alaihi wasallama jama'a irú ìdílé mi ń bẹ èèyàn márùn ò lè jọjọ́ kún papọ̀ báyìí ní pálọ̀ kaná ẹbí sì jọ ní ẹwọ bí ó kálùkù ti wá ẹbí mutahalifin mutabomimin muta mutaawinin mutaaqidin mutaabidin walillahi alhamd talo imtanna Allah alayna bihada ajape nke ina bá ṣe ń sọ jáde ọwà nù tọ́lọ̀ gan fi fèrègùn lé a lórí wà á lẹ́yìn rẹ̀ nǹkan kí ní kẹ́mọ́ rántí nígbàwo kí ló ṣe fún yí àmọ́ allafa bayna qulubina wallahi allafa bala allafa allahu بين قلوبنا وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم ولن سمعتين ديوكا

kí ní àlùwàkí ní kábẹ̀ẹ́ jẹma àánú omi tí ó gbà bí ànínú gbẹ jẹma ẹ̀bá ń sọ ẹ̀ẹ́ mo rò pé inú ń bí pé Yorùbá àbàdàn mọ́ ń sọ ọ̀gá àánú jẹ́ ọgbẹ̀ ọwọ́ ìlú òsì débẹ̀ èyí tí ó ń pè ní ìtìhádù nìyẹn unity kí ní ń pè yí sẹ́ ọmọ ìyáwá kan wá ń sọkún afẹ́ ìwò omi ojú ọ̀kan nù wata àjọ ń kí bí ni ọba dẹ́dà wá mú ọdọ̀ tí gbogbo náà sí màgbà náà ta sàdúwà kọ́dà mọ́rànlá ìtìdà yíya ọ̀kan nù sùfúfù bẹ̀ nílọ́wà ọwọ́ afíyàwó ọfọ̀málẹ̀ ìyàwó ìwà wà ní ọ̀pàá jù báyìí ọlọ́njọ́ gbogbo ìyàwó wà má fi kú ọkọ̀ tún aláti rí wọ́n ní ẹ̀ẹ́ àtàrílẹ̀ wà tọrọ magí àtàwọn àti àgú ọkọ̀ ni a máa gbé lọ́jà wọ́n máa sàjẹ́ lẹ́yìn rẹ̀ báyìí ọlọ́njọ́ àwọn náà ìlọ́wọ́ ọlọ́njọ́ ọlọ́ndakùn mọ́ fi kú ọkọ̀ tó àwọn ìyàwó aláti rí jẹmọ́ra èmi ọ̀bẹ́ lọ́rú rẹ o wọ́n ní bàbá òkú lọmọ ọmọ tí ó jẹ ọlọ́run méjì wọn wí sáàmà mi àtọwọ́ gbogbo aná tẹ́ ń tó sọ àwọn ẹ̀hàn ẹ̀dá ọmọ jáde fún ẹjọ́ ọlọ́run jẹ́ abáyà jìnà jẹ́ abọ́mọ jìnà kájọ pàdé báyìí láríjẹ̀ náà kọ́kàn ọbalẹ̀ ọ̀kan náà ya ọlọ́run fi ààrẹ gbómọ́lẹ̀ nígbàtí ara nínú ìdáyè kan ó wá pé ìyàwó ẹ̀ kó níbi ṣe é ṣe kò yéun àmọ́ tó hàrìfín na wàtùgbọ̀ yìí na báàdì tó ní pẹ́yìndà tí ń bá lọ ẹrù ọba mi bí ìwọ̀ ì tó ní sísọ lójú wọ́n náà wà tí ni ọmọ ìbájọ wọ́n gbájúmà o hàmà yìí ń kọ́ bóòlẹ̀sìn rẹ̀ ajárí ó tó máa gbó gbígbóná ọ̀rọ̀run àjájọ́ tó wọ́n sí kí ni o jẹmọ́ ẹ̀jọ́ tí ẹ bá ti ń sọ báyìí ẹ jẹ́ kí omi ìkẹ́ ẹ mẹ́jọ ọ̀kẹ́ sọ́kàn wa ò kọ́ máa rọ̀ sọ́kàn wa bí òjò kí wá ní bùkátà rẹ̀ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta nítorí pé kèé ṣe naira lówó oṣù fún gbogbo wọn pàtàmù lọ́lọ́ báyìí ṣe ká 5,000 sí kásàpò ní fífí àkórí bẹ́ẹ̀ ẹ̀yà àmbọ̀ kí òun wípé ṣe wí 40 watt àwọ̀ àsánbà lẹ́ẹ̀mẹ́ta first time second time third time fine owó olé kí owó ogun ọmọ ọjọ́ 15,000 mọ̀ owó olé kí náà ni máa wọ́n jù owó olé kéwú 15,000 káwàá mú 5,000 yẹn káre sórí ìfọ́jọ́ 45 náà káwàá máa ná wọn òkè wọn káwẹ̀ a máa ná 150,000 fún àmáyẹ lọ́dún lọ́ọ́báì ẹnìkan ní ustaz ẹ má ti sọ nǹkan mí o sáàfáà yìí ò ní fámílì <laughs> bá a ṣe ń pàdé ilẹ̀ ti ṣe bá lùsúnà pọ̀ náà tààsàràjọ́ bí mẹ́lò ló gánukú ní ẹbí rẹ̀ ẹni ìgbẹ́kọ̀fẹ́ kú wọ́n láwọn àdásọ́rọ̀ rẹ̀ tó ní sáà ní òṣè òṣè ìwọ̀lọ parẹ́ in tí a náà lọ́n ní ẹni ọwá sí ó sì takúnjọ́ náà lọ́n ọwá dì fífáfẹ́ ìsáàkù sáàmù ọmọlẹ̀ bí ẹ̀wà ní tọ́jú ẹni ọmọ wọn sáà ní ojú ayé ẹ̀yẹ ti fún yí wọ́n ní àwọn àfáà rẹ̀ nígbà bá ti pọ̀ pò ìwọ ìyàwó náà wọ́n ráre kí ní kọjá à ọlọ́run ìwọ́la wà ní o àwọn ò torí ìyùn ṣe ń dáwà fẹ́ sí à ń ṣe torí wà ń tẹ̀sì mọ́ a sì tó wájú ìwọ ìyàwó bó wọ́n lálàmọ́rin ó ní ọkọ̀ ohun ti promise ọ̀hún tẹ́lẹ̀ wípé kò ń fò lówó díẹ̀ kò ń ma fi tààrà ìsì àtẹwà ìtàǹgbé ó nítorí pé gbogbo ẹ̀sìn ibi tó dé ìná àwọn náà lọ́mù sí sábàbì kò sí tó yíò náà nà ìsìláàmù ohun èsì ìsara àbí kèé sí ìṣe mùsùlùmí nípìlẹ̀ gòsìmí tó náà lọ àfikó dúró ní ọ́fíìsì ànábì kèé sóríire sọ wá fẹ́ rí màrí ọlọ́run tí ẹ̀ tí ìfihàn sínú ọpọlọ ọ̀báyìí kọ́ọ̀kọ́ sẹ́tù pẹ̀lú amen ah, jama'a ẹ mọ́rọ̀ àtolóòtọ́ àwọ̀ wá sọ pá ní ẹkan lọ ìwọ̀ wá rò pé yóò tó bí èlò tọba fẹ́ mọ̀ síṣẹ́ wọn ah ó ní bèèyàn rí 250,000 nígbàtí búkàtà àwọn òjúbá iná lọ tẹ́ ti fẹ́ gbé ṣùgbọ́n tí fẹ́ká wọn kàn dẹ́ta sí ẹlẹ́nu kọmọ jẹni tàbí bí 300 wà láìkò òjúbá lọ ọ̀gá bí ẹni náà dáàbọ̀ àkàrà owó tọ́ta ẹgbẹ́ láì fi yẹ ní òun ti yáwó kan sẹ́dára kan òun sàlẹ̀ pé ẹ̀kan bẹ́ẹ̀ni ó ní ká yọ ń bí owó ń pé ẹnìkan tó bùn lówó kan naira. gba owó yẹn jọ kó san gbogbo alẹ́sàn olóorí ṣẹ́rí tá bá ti wà láàrin àwọn báyìí téèyàn wá lágbára àti ṣe ń tọ́pọ̀ ẹ̀mí ẹ̀wà ń sọ fún pé ríyá ń wà súnmọ́ àtà ìṣùgbénù àwàlájọ nira wá ń bí jẹ́mọ́ sáàrẹ́ tó lè dóbi yẹn ló kó kọ́kàn náwọ́ àgbáṣẹ́ ilé lẹ́yìn ọmọnú 3,000 mo lè dá lókòwò kóntọ̀ ọ̀kàn náwọ́ afárúkù náwọ́ àbífílà òsásùlù ọ̀dá bẹ̀rẹ̀ kò sí bẹ́ẹ̀ ajífà àrúnkù má lò tẹ́lé ìbò fún mẹ́ wọ́n lẹ́ ó tún màmá wẹ́yìn kó jú ó lè kó lára rẹ̀ náà account number ọ̀gá ọ̀gá ẹn tó lè sọ fún wa bá ọ̀nà mẹ́ta la fẹ́ kún owó iṣẹ́ rẹ̀ sí àbáàrẹ́ èèyàn méjì mọ́ràn lè dóbìnrin lókò 1150 àbẹ́yàn mẹ́ta káàfẹ́ kó ojú bá lọ èèyàn mẹ́ta 100,000 èèyàn méjì 1150 ẹnìkan three hundred thousand naira ọwọ́ akùsì bí owó one fifty ti school àmà àti ilé kéwú àwọn ọmọ ta lọ fẹ́ gbé 50,000 náà 50,000 mẹ́ta ìlúwọ́ ká mọ́ wọn tó yìnyàn kan ní àbíyàn méjì jọmọ́ àní ẹmọ́jẹ̀ ṣe ìtọ́ ọ̀tán wà awálájọ́ nira wá ń bí rí mo ti tírí bàbá iná bárakálọ̀ fi 1-2 báálẹ̀ ẹ̀dìdé ẹ̀tàlẹ̀ fún mi ẹ̀tún nílọ ọmọ ṣe sọ́fẹ́ báálẹ̀ ṣe ilẹ̀ tẹ́ ẹ̀tàkọ̀dá ilójú àbí ẹ̀rọ báálẹ̀

ẹ ń bá fẹ́ wá rí ọ̀gá wọ́n láì sí pé náà láàpẹnu ẹ̀ torí méjì àwọn ẹlẹ́ àwọn ṣùgbọ́n afẹ́ nìkan lọ́sẹ̀ jọmọ́ra láìrí àǹkàṣí ìbù láìrí tízù arómi ojúmù àbá rínú kí ló bí unity ìtìhà tàbí ti àtórí ẹ̀ bágbàlá rẹ̀ ní pàtàrún kí ló bí ọba dẹ́dà ma fọ̀wọ́ mọ̀ ìmọ̀ wa lọ mọ́jọ̀rọ̀ wọ́n dáa mọ́jọ̀ o ẹ ń bá ń sàdúwà ọba ya jìnà bọ́mọ jìnà ma kú oríire o ọmọ kú pọ́lọ gbọ́n o ọmọ kú o àbúrò wọn kẹrin tó ń ti di kírísítẹ́nì ìlọ́wà kó gbogbo ọwọ́ ẹ̀yọ́ mẹ́rin tí bá ti fún kálukú ní o kò è e sí ìdọ́dún ẹ̀gbọ́n rẹ̀ gbáṣẹ́gbọ̀n rẹ̀ bẹ̀láyé jẹ́mọ́ ṣe máa mọ̀ kúrò jọ ọlọ́mọ́ ti jẹ́ àkúbá ìdí àṣàṣeyọrí dákùn o ṣe bẹ́ẹ̀ fán kan ìyá alágbájá pọ́nàmà rẹ wá mo ti sọ gbogbo yínkẹ wá tó bá ti dàgó mẹ́wàá níjọ́ ọjọ́ wa jẹ́ ìjọ àràfà ní wa ọya o kí n jẹ́ nìkankan lówó jẹ̀lílì gbéwé ọ̀kan wá ọmọ gbé wá ní ọba sí 2 3 2026 7,600 ìyà palásùn bá mọ́sálásí ń jọ nù fún ká ọgbẹ̀ wọ́n ká ọgbẹ̀ owó mọ́sálásí nù ṣe wá rí mo ṣe sọ́yì ìjẹ́ nìkankan lówó ṣùgbọ́n ní láti rí mùsùlùmí kankan gbogbo ẹ ń wá lẹ́yìn ikú mi tó náà ń jẹ lówó ẹgbà lọ́wọ́ rẹ̀ ẹ wá wá tó ní mo jẹ lówó tí mo sì ní ìjẹ̀kẹ́kẹ́ lówó fún ẹ̀san fún sọ fún bá ti àfáà ẹlẹ̀dánù ní o torẹ́ mi bí yí ni èmi kí mọ dáyí o ẹ wá padà sí bí ọ̀rọ̀ ọ̀tẹ́ ń tọ́ dáyí ìfẹ́ jú àdúgbò wọn torí ẹni tó lè lọ fẹ́ mọ́ wọn wà nítorí pé kọrùbà rọ̀ṣí ìlàádì yàrí lè àkírọ̀ torí mímọ̀ lọ́ọ̀dọ́ ọlọ́m ti súnmọ́ o bàbá ọmọ sẹ́ǹjẹ́ tó sì gbogbo ọmọ rẹ̀ jọ ọlọ́mọ tí bẹ́ẹ̀ pẹ̀lú mi ọlọ́wọ̀n bá dẹ́dà jí alábọ̀ọ̀rí dákò jí alábọ̀ọ̀rí dákò jí alábọ̀ọ̀rí ó náà lọ́fà tánà bí fi tọrọdọ̀ ọlọ́run wípé kí ló fún ẹrú mi tọ́ bá kú pí ní kú tí ó ikú òjijì yóò bá ti gbẹ̀ ẹ̀sọ̀ láti sọ fáìní pẹ̀lú pé wọ́n ti dé kí èsù ti fẹ́ dúrí wọ́n dọ́ta tẹ́rí ìsáàsù náà jábọ́ lérí ah, adẹ̀mọ́ ó sì máa pariwo kọ́dàkádà ikú òjìjẹ náà sọyẹ̀ o ìtumẹ̀ ní pé ọ ń lọ Àbújá ó ń lọ sí kọ́nfẹ́ǹsì lọ́la lọ́tùnlá láàárọ̀ Monday níbi 10 láàárọ̀ ó wá wọ plane plane crash so pìpì àfúrúkú ìntàmínú ẹni tó jẹ́ wípé Ọlọ́run ti ṣetán tí ó pèpé kọ́ máa bọ̀ tóhun ò ti ẹ̀rọnú bẹ́ ọkàn sàrí fẹ́ lọ rí kéńjì símù ẹ̀ ní kẹ́mkẹ́ni ọ́fí ọmọ yìí bẹ̀ ní wọ́rọ̀dó ṣẹ́gbùlẹ̀ bàbá lẹ́ntí ó sì rí lọ́la irú tàà ń sọnù ànábì tọrọ pọ̀lọ̀dọ̀ ọlọ́n kí lọ bá ń fún ẹ̀ tọ́ bá mú lọ báyìí nínú àwọn ẹrú mi ọlọ́n ló máa kí ẹ̀ wípé òun ó kọ ṣàádà síwájú iṣẹ́ rẹ̀ pé ó kú fèmí ọlọ́ àti nǹkan bẹ́m̀bí kéyìn òkú pì ah, jẹmọ́ tí èyí bá ṣe pọ́lọ̀ ń bá fẹ́ sí kẹ̀ bá yàn lò nǹkan ó tẹ́yàn tọ́pọ̀ bẹ́ẹ̀mì àti ìṣe ń kó gbogbo ẹ̀ mọ́ra wọn yìí tí gbogbo ẹ̀ láti hàn létán ìyìn tí ò ní jẹ́ èèyàn lọ fọ́rùn kọ̀ọ̀kan tó jẹ́ pé tó jẹ́ àgbà náà gbé náà ni pé ààrùn ikú bá ìṣẹ́ra wa ah, ọlọ́njọ́ o àṣeyọrí àṣeyanjú fún akátó pàdé rẹ o ah, ọ̀run ó fẹ́ni ọba lùpọ̀ ọ̀rún oòrò ó ìsí irun fún àkànlọ́ báyìí ọlọ́run dákun ìrọ̀nù sọ̀rọ̀ wa o jẹ́mà àdúpẹ́ lọ́dọ̀ ọba dẹ́dà a sì dúpẹ́ lọ́dọ̀ àwọn ọmọ ìyá mẹ́ta tí a rí owó ilé kí ọ̀wọ̀n àmì àti owó oṣù a sọ ní sọ kí lẹ wá ń jẹ láti yìí sẹ́mọ̀ pé ọ̀gá gbọ́n púpọ̀ ọ̀gá ẹ̀ bí ọ̀dá ọlọ́run bárkì fi kúmọ̀ aléìkùn ọ̀gá wá lo èmọ̀ ọgbọ́n wọ́n wá ń bí obìnrin lérè pé kílẹ̀ wá ń jẹ láti gbàyì ah, ó ní tọ́pọ̀ àwọn sí ilẹ̀ hmm. hmm. bí a bá ń sọ̀rọ̀ ẹbí kan tí ogun ayé ṣe rí lóòrùn ibi ẹbí rẹ bá kú títọ́ bá lọ sọ́ǹta ọ̀tàrà ẹbí rẹ lọ́pọ̀ ní ẹ̀ ìjọ ọba padà lò lọ orí ìràbọ́ padà ní kíní o lọ́wọ́n bẹ́bí kọ̀kọ́ bá wá rí bá lìkúnlì kọ́mí kẹlìmún fàlátẹkùn kẹlìbà yìí àwọn ń bẹ̀ ní àrí kẹsẹ̀ pé a máa lọ yàrá ìkẹ̀ òbáyì ah, ọba dẹ́dà yọnu sí àwọ̀ jẹ́sẹ̀ ẹwọ́ jẹ́ torí ẹ̀ mọ́dàlú àláyà o àwátà ǹkọ́ yín mọ́dàlú àláyà ìntẹ́yìn náà ǹkọ́ mọ́sẹ̀ rẹ̀ gbé fún yín bí hakila هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسلما كثيرا والسلام عليكم ورحمة الله